وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتابعكم الله أتابعكم عليكم الله ويعجبك الله وظالم محمد صلى الله عليه وسلم ونني lórí ìjọba ariwosa orí ọjọ́ yọmọ ìjọba èyí tí àwọn sálàyé àwọn alábàá ní ẹ̀sùn tó ní kan pẹ̀lú àkídà ìyá ìyọ́kàn àkídà tó hálì tó dájú wọn jama'a. Wọ́n náà ni àwọn sálàyé fúnra wa ní ọjọ́ orí báyìí. ترى أصول الثلاثة جفاوى محمد بن عبد الوهاب رحمه الله تعالى ولني أعان ولوى من الأصول الثلاثة التي يجب على الإنسان ìfàtùfà àwọn ìpìlẹ̀ mẹ́ta ẹgbẹ́ mi pé ó padà fún ọmọ èèyàn láti mọ̀ ọ́ alákọ̀ọ́kọ́ mẹ́ òní máa ń fọ́tún áàpù lọ́sùn òun kí ọmọ èèyàn ó máa tàbí ọ̀pọ̀ rẹ̀ ta ní olúwa rẹ̀ ó gbọdọ̀ náà gbogbo láti ṣàlàyé mímọ̀ ọlọ́run àwọn ọ̀nà tí mo lé àwọn ọ̀nà tí yẹn ti mọ̀ ọlọ́run òun náà ni àtàkọ́kọ́ sí màkùlùkọ́ sí ní àjẹwàjáde kámọ́rọ́rùnú sí àwọn ọ̀nà tí ọlọ́run bá dá tó kò sí làkàyẹ̀ fún ọ ká máa ronú sí àwọn ẹ̀dá tí ọlọ́run bá dá látara ronú sí àmọ́ tó bí ọlọ́run àti àwọn tó ti kó àgbàlá ìṣòro ẹwọ́ ọlọ́run bá ó dá wa padà sí ara wa ó sì ké ìjà kó lè dá a látara dídá ẹ̀dá tìmí náà bá ti dá yín òun náà ronú sí bá ti dá ọ àti àwọn kan ń bẹ lára wa olúwa ló yẹ kẹ́ ẹ dáhùn mọ́ látara rẹ̀ látara omi lásán lásán omi òun kò wá mọgbọ́n kò mọ oyé kò mọ kankan èyí tó lọ́wọ́ fẹ́ kó di ní ó di mẹ́ àwọn dókítọ̀ nínú ọdún ẹkú fáyọ̀ náà wọ́n bá láyé àwọn dókítọ̀ ni wọ́n ròyìn sáàmù ọlọ́run fáwọn dé náà débi pé sáàmù tí wọ́n ń jáde lára wa ẹ̀ wọ́n ní ẹyin bẹ́ẹ̀ sáwọn ẹ̀ wọ́n wá ní ẹyin olè kíní kan thousand ní ẹ̀rù ẹ̀ pọ̀ ẹ̀ wọ́n bìlíọ̀ ní ṣe ìbọn mọ́ kíní kan bìlíọ̀ ní sáwọn ẹ̀rù wọ́n ní kì ṣe thousand billion bí ẹyin ẹ̀rù kan ẹyọ kan tuntun náà ìgbà tí wọ́n nú oníbi tó wà lára obìnrin oníwà tó mọ̀ á ọlọ́run bá tóbi kọ́ wọ́n ti àwọn tó ti kún àfọlá tó lò ní. àti bájẹ̀ sí làwọn náà yé àtẹ́yìn ló lọ́pọ̀lọpọ̀ ayé àti kì í ta ọ́dínárì omi nìkan káàárín o wọ́n ní àwọn wo ni wọ́n ẹyin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tó wọ́n wá ní kó dúró lára obìnrin ń bẹ́ẹ̀ nígbà tó bá ti dúró omi ò tó lè wọlé mọ́ ìgbẹ́ tó bá tó sàgbọ̀ obìnrin bó bá ti lóyún tó doṣù márùn-ún tó ti mẹ́fà gbogbo àgbọ̀ tó bá ń ṣe ló bá ti kó rí ẹ̀yìn náà ní jáde àmọ́ kò wọlé mọ́ ọ̀sẹ̀ à ń kó sí kó àfàlà àtúntò ṣe látara nínú ìka dọ́gbọ́n bàbá èyí tó bá wá náà láàrin process bọ́lọ́ fi ń ṣe é ogójì ọjọ́ ogójì ọjọ́ forty forty days ní lò fífi yíyá ìdílé padà tòbí tá a ti lọ ni pé ká fẹ́ dá ọlọ́run bá mà ká bá fẹ́ bẹ̀rù ẹ̀ ká ló fi lè ká lọ dá ọlọ́run mà lára àwọn tá a ti dá ọlọ́run bá mà òun náà ni ká mọ̀ ọ́n sí àwọn ọ̀dá tó dá àwọn àyà pọ̀ sí afọ àbúwá abẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì wàdí ìrètè ọmọ èèyàn gbọ́dọ̀ mọ ẹ̀sìn rẹ̀ lára nǹkan tí lára ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì tó pọn dandan lórí ọmọ èèyàn òun ni kó lọ mọ ẹ̀sìn ìwò lẹ́sìn ẹ̀sìn pọ̀ láyé lónìí nínú ìsìláàmù là ń sọ ohun àwọn tá a jẹ́ mùsùlùmí náà ń bá sọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ nínú ìsìláàmù náà lónìí ìjà wa wíwá ló jẹ́ ọlọ́run gbà wá wí lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé ẹ wo ó ti kọ̀ ju ìlú òmòdodo ní ìjòkó jẹ́ ìmọ̀ tó jó dodo náà ló fi ìjòkó jẹ́ àwa wínú bí ọlọ́run nígbà wá wí lọ́yà lọ́dún sọ pé ìwá ìmọ̀ ẹ̀sìn yìí dandan ni kéèyàn wà dandan ni kéèyàn wá ìmọ̀ ẹ̀sìn yìí látara tí ẹ máa ti wá wá ọ nì bí ẹ bá ní kan ṣe lóòótọ́ yóò mú ìtọ́jú òdodo àìsímọ̀ láwùjọ yìí ló dojú mọ̀kodò àìsímọ̀ ló fà ẹlòmí máa mọ́ sọ́rọ̀ ẹnu ni lára ojúṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta ni pé ọgbọ́dọ̀ mẹ́rin tó ṣe o ẹ̀sìn ọ̀kan lọ́ọ̀dún láàrín Muhammad ẹ̀sìn ọ̀kan lọ́ọ̀dún láàrín Muhammad ẹ̀sìn ọ̀kan yóò gbọ́dọ̀ yàtọ̀ títà máa síwájú tiwa náà gbọ́ra tó sábà tó ń bọ̀ wájú ẹ̀sìn ọ̀kan náà ni òun làwọn àkọ́kọ́ tó fẹ́ dẹ́ ẹ̀sìn mà ẹ lọ wẹ̀ ẹ̀sìn àwọn sàádì àlẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ẹnì kan pè mí lónìí níbi prógámù rẹ́dù prógámù ni ó fẹ́ gbé ara wa tẹ̀sí mo ti rí kọlù rẹ̀ àtúntò parí prógámù náà tó kọlù mi ó ní kí n dájọ́ bídíà mo sọ tán ó ní bídíà ó ní ṣírí kò ní ẹ̀wọ̀n kan ó sì rí tẹ̀sí rẹ̀ nítorí ní pọ́blẹ́mù táwọn fẹ́ gbọ́ ẹ̀sìn wáyé dáadáa ká lo àwọn ẹni àtiwájú bó làwọn ti gbọ́ yé ipò ìdájọ́ wọn kú bí dáa ó ní tóbi tẹ̀sírìwù bẹ́ẹ̀ ni tẹ̀sírìwù lẹ̀sìn tẹ̀sírìwù ni orin ẹ̀sìn ọ̀rọ̀ ń dàgbẹ́ bí ìgbà pé ìlẹ̀ṣọ́kúnmú ìlà lìlà táwọn ọ̀rọ̀ ju gbàmù ni ọlọ́run ọba gbọ́ ọmọ dájọ́ gbogbo tí máa ń dẹ́ ìdájọ́ ọ̀dọ́ ọlọ́run ọba ọmọ dájọ́ rẹ̀ sí kì í tọ̀dọ̀ dá kan òun náà ni àwọn kọ̀wárí gbámú inú ẹ̀ náà làwọn nínú gbámú wọ́n ní sèbí bíbíà tòbí kẹsìrẹ́ ẹ̀ ni èèyàn ṣe èèyàn dá ètò náà ni wọ́n ní bẹ́ẹ̀ ni ìmọ̀gbá dídí ẹ̀sìn tẹ̀síù náà ìsúkọ́ tó kúkú náà nù náà. àmọ́ wo àwọn tó kọ́kọ́ ń ṣe ẹ̀sìn yìí àwọn sàbí àdé Muhammad báwo náà ti alhamdulillah ojú ayé wọn lé bíbíà ti jáde àwọn èèyàn ṣe bíbíà lójú àwọn sàbí àdé Muhammad báwo ìjẹ́ wọn ní bíbí àlùbẹ́ bí gbèsè rí ẹjá fi ọ̀dọ̀ ẹjá fi tànẹ́bí lẹ̀ náà ẹjá fi tàwọn lẹ̀ náà ẹjá mú èyí tó ṣe lójú ayé àmọ̀sánmọ̀sán náà àlójú àwọn sàájú ànẹ́bí ìlú náà alẹ́ wọ́n bẹ̀rẹ̀ kan ní mùrùwán mùrùwán yìí ó jẹ́ olórí ó jẹ́ olórí ẹgbá mi jẹ́ olórí báwọn mùsùlùmí òun náà ni ìmáàmù wọn òun ní kírun fún wọn tó wọ́n bẹ́ kírun sọ̀látù rẹ̀ ìmọ̀ wọn yí bánẹ́bí ti kí ìmọ̀ yí padà ìmọ̀ yí padà ànẹ́bí ọ̀sán náà yóò ṣe kútúbà náà ànẹ́bí ó kí o tán kó tètè kútúbà níbi sọlá sọ̀rọ̀ yìí ànẹ́bí ó sì ní gun mẹ́mbà yìí lẹ́yìn ìlú ìṣẹ́gbẹ́ nìyí ní ṣe kútúbà kò sí ní gun mẹ́mbà yìí ó bá dìjọ́ kan lè tó jẹ́ aláṣẹ mùsùlùmí àwọn sọ̀hábà ló jẹ́ khalifa lórí ó wá fa nígbà ìwọlé nígbà tó fa nígbà ìwọlé ó tún wá fẹ́ ṣe kútúbà before sọ̀látù ìtumà àfọ̀látù ìrìn tó bá gùn ẹsẹ̀ kan náà làwọn sáré ti sọ̀rọ̀ nínú àwọn tó fàájọ náà Abu Sa'id al-Khudri kọ́lẹ́ wọ́n ní Abu Sa'id sọ pé kọ́ni khalaqta sunna kẹ́lẹ́ wọ́n pé ó gbà pé tó bá ní khalafa súnà kí ni ìtumọ̀ rẹ̀ èyàn ṣe bíbí àní ọdún khalafa súnà ẹ ti yapa súnà náà yóò ó pàṣẹ rẹ̀ kò sì gbọ́. Ànábì sallallahu alaihi wa sallam Ànábì tí wá kọ́ wa tá a jẹ́ mùsùlùmí ní àwọn ẹ̀kọ́ kan ẹni tó bá jẹ́ ìmáàmù aṣíwájú ẹ̀sìn wa tá ti ní ìmáàmù aṣíwájú ẹ̀sìn ni ẹ̀gbọ́n jáde wọlé rí o gbogbo tó bá wù kan sí lẹ́sẹ̀ ẹ̀gbọ́n tó yá àfi ọmọ ẹ̀gbọ́n tó bẹ́ẹ̀ gbogbo tó bá nǹkan ti lẹ́sẹ̀ ẹ̀gbọ́n lé wọn ti àfi ọmọ kó máa ṣe dìná kó máa jalè kó máa mugbó ẹ̀gbọ́n tó bẹ́ẹ̀ fẹ́ mọ́ ànẹ́sí ni àyàfi tó bá kó sínú kúfúrú gbàgbà ànẹ́sí ìdákọ̀ kúfúrú lásán kúfúrú lẹ́gbẹ̀ẹ́ kí ni yóò kíyà pé kúfúrú ni àjòkè rí òní máa jẹ́ kò ló lè rí ìgbani ẹgbíde ní tẹ̀kẹ́ náà. náà kí á ní muawi akẹ́kẹ́ àgbèsè murwan kí ló ṣe dìde ó ṣe gbìdá tẹ̀sírí ló ṣe o tó bá yẹ pé ìtumọ̀ tẹ̀sírí gbogbo tẹ̀sírí ìtumọ̀ ìgbàgbọ́yẹ ìgbàgbọ́yẹ pé bíbí àtàwọn afáà pé tẹ̀sírí wù ni àwọn afáà tó pé tẹ̀sírí àpàdà wọn sọ́dọ̀ wọn o àwọn gan kó ní gbogbo ìdájọ́ fún bíbí àwọn láwọn afáà tó wọ́n sọ pé tẹ̀sírí wù ni bọ̀tí àwọn olóòlò pé èèyàn ṣe ṣíríkì àmọ́ wọ́n gbàgbé tẹ̀sí yẹn ò ní ọ̀rọ̀ dàgbéra pé wọ́n ṣe lè fúnkúmú illa lillah táwọn ọkọ̀ wá ti bọ́ ìlànà ọmọ nìkan ló gbọmọ dájọ́ wọ́n mọ ilé wíyá kún nínú anzọ́lọ́lọ́ ẹ̀ káwọn láhìká wọ́n ní káfírù Abdullahi ibn Abbas ó sì ní ibẹ̀ yẹn kúkúrú lúnà kúkúrú ni nígbà tí wọ́n bá ti dágbẹ̀ lókọ́ bá ti lò fún mi báwo dájú àwọn káfírù ولما خارجهم الله هو للفوس أنا سعدي أعلم خمس جنة يروي ما ننسى ولا هنا ولا تبيك كشريوني إذا قام بيه لابد تبيك كشريوني ولا نام كشريوني يا بو بو لو سعدي سواء بعمرلو تقول الله وما نشاق في الرسول أحب من بعد ما تبين له من الحق أبي ويتبع ويرسلين ويرسلين المؤمنين توليه من تولى ọlọ́run gbogbo ẹ bá mọ̀ ọ́ mọ̀ tó bá fi àlẹ́ Muhammad lẹ́yìn ìgbà tó ọ̀rọ̀ ti kílíà tán ọlọ́run ó wá lọ tẹ̀lé lánàá ìlànà àwọn tí ìlànà kan tó yàtọ̀ sí lánàá àwọn mòmìnir àwọn gbogbo àwọn àfà wọ́n ní mòmìnir tọ́nà bá dákọ̀ ń bẹ̀ wọn ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lọ táyà sọ̀rọ̀ wá ní sọ nínú ìfàsì àwọn ò lè lò lónìí torí mú mèrè kálukú ti nílànà tó yàtọ̀ síra wọn ọ̀tọ̀ lẹ́sítàdì ọ̀tọ̀ ní ìdára ni wọ́n káàbọ̀ gbogbo ẹ̀ láwọn afáàrí bí àwọn tí ń jẹ́mú tọ́lọ̀ bá tọ́lọ̀ sàlàyé bẹ̀rù ni àwọn tí wọ́n jẹ́mú mèrè lásìkò táyà yìí sọ̀kalẹ̀ الله عليه وسلم كل مسلم بتوحيده كل حق النار إلا واحدة من كان على ما أنا عليه اليوم wá àfùhàbì wá àfùhàbì àtàwọn sàábì mi ìjọ tí ó là inú ìjọ mùsùlùmí òun làwọn tó wá ń tẹ̀lé sí ìgbàdẹ́bí ṣe lónìí àti táwọn sàábì mi ṣe ẹ wá jẹ́ àwọn àwọn sàábì àdẹ́bì bó wọ́n ti bá bẹ̀rẹ̀ wà lò tó kó sínú orílẹ̀ yìí dídá kọ́dà àwọn àfọ́ àjámọ̀ pé wọ́n ti sọ́ di iṣẹ́ rẹ̀ òun làwọn afọ́ àwọn fẹ́ sọ́ ni wọ́n ni tó bá fẹ́ mú ọ̀rọ̀ bídíà wá tó bá lọ fi bídíà o ó kú sọ́nà méjì bídí átún mọ̀kásírọ̀ wàbídí átún gọ́yìn mọ̀kásírọ̀ tó wọ́n fẹ́ fún wa pẹ̀lú ọmọdé kàbídí àti mìíràn wọ́n ti mọ̀ sọ̀rọ̀ kàbídí àti mìíràn wọ́n ti sọ́ di bídí ààrẹ gẹ́gẹ́ bídí àmìíràn àbúṣe àyè ìbàdó tó sọ fún un tí ò gbọ́ aláà àwọn sàbẹ́sà pọ̀ mẹ́ta àwọn náà wọn ò jáde kó bẹ́ẹ̀ ó sì kí ó sì kọ́dà àti ìdáhùn pé ọdún tó tó tẹ̀lé náà tẹ́mtì náà ni àwọn sàábé sì ń kí lẹ́yìn rẹ̀ tó ẹgbẹ́ jáde àwọn pọ́ẹ́mù pé káà àwọn àfá àtọwọ́ pé tẹ̀sí ìwò ní bídíà kò sẹ́ni tó gbà pé kúrú ló gbogbo wọn kò sẹ́ni tó gbà pé tò ìbí tẹ̀sí ìwò ni ẹwà tẹnu mẹ́wọ̀ kan tò ìbí tẹ̀sí ìwò ni tẹ̀sí tẹ̀sí ìwò ni ibi tá a ti lọ jẹ̀mọ́ ẹ̀sìn wa agbọ́dọ̀ dá mọ́ o agbọ́dọ̀ dá ẹ̀sìn wa mọ́ o ẹ̀sìn ti kó ayé lónìí àmọ́ tí ń jó ẹ̀sìn àwọn sàábì àná Muhammad sallallahu alaihi wasallam olórí nílẹ̀ ẹ̀sìn o gbogbo gbogbo ń tafẹ́ gbọ́ nílẹ̀ sí pátá gbogbo ẹ̀ló tẹ̀ ló jẹ́ àwọn sàábì ànẹ́bì àwọn bídíà tá à ń sọ ní fìyì àkọ́kọ́ bídíà ó jẹ́ ànẹ́bì àwọn sàábì ànẹ́bì orúkọ ti bá wọn lò bákan náà nínú àwọn ẹ̀sìn tó káyé lónìí ẹ̀sìn súfì náà kó o ẹ̀sìn súfì náà kó ayé ẹjẹ́ awo ẹ̀sìn tá ànábì ṣe bàbá kírun kábíjà ànábì bá ṣe nẹ́fílà kábíjà ànábì bá ṣàdúrà kábíjà ànábì gbogbo nǹkan lọ́wọ́ síjú ànábì Muhammad sallallahu alayhi wa sallam irú ẹ̀sìn lọ eléyìí ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì dandan ní kí ẹ lọ mọ̀ ní ìlú dandan ní kí ẹ sì dúpẹ́ lọ́ọ́ lónìí bí yóò bá kéwó sí làkàyè bí yóò bá kí ó kúrò nílé okùn làkàyè ọlọ́run ti gáìdì wa bá ti máa sáfì máa tẹ̀sí wa àyè ń tanà záàtò fi ṣe é ọ̀rùndún ilẹ̀ ọ̀gbọ́n wa rọ̀ sùn. níjọ́ tí fàfà bá dáàrin ẹ̀dá padà lọ́sọ́dọ̀ alẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam pé bóòlù alẹ́bù ti gbọ́ kẹ́lẹ́ yìí bóòlù ti lò ó ìfẹ́pẹ́ lẹ́sìn lò ó. wọn nàbí yìí Muhammad sallallahu alayhi wa sallam ìpìlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta agbọ́dọ̀ mọ̀ anabi Ọlọ́run wọn wá fún ní Muhammad tó jẹ Muhammad Muhammad lòdì sí Ọlọ́run agbọ́dọ̀ lọ mọ̀ tọ́balíkà mọ̀ anabi nínú mímọ̀ anabi pé sọ́nà méjì alákọ̀ọ́kọ́ kéèyàn lọ mọ̀ àyàtò anabi gẹ́gẹ́ mú ara rẹ̀ ó ní kàtí pẹ̀lú ẹ̀sìn wa ọ̀run ló jẹ́ pé àwọn àpá tí wọ́n fi sírọ̀ ìtẹ̀gbẹ́sí ayé anabi tí wọ́n fi sínú ìkòlùkùlọ́mù ìkẹ́kọ̀ọ́ wọ́n máa tí wọ́n ṣe o ọ̀pọ̀lọpọ̀ wá ti yọ́pò lónìí ó fẹ́ lójú àwọn lékéwú àwa lónìí táwa dẹ́gbẹ́ ara ní sàlàfíà lẹ́yìn kẹ́rì sẹ́kí kọ́sírọ̀ àdé Muhammad sàfẹ́lá bẹ́ẹ̀ ni agbọ̀rọ̀ kọ́ ìmọ̀ síra nẹ́bì ní orígínà gidi àdúgbò ọlọ́mọ látara mímọ̀ tàdé Muhammad sàfẹ́lá àgbọ̀ ẹ̀sìn rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti rí ìfà àsọ́dọ̀ àdébì sí ìgbésà àdébì sí wọ́n láti lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam níjẹ́ tó wọ́n bí wọ́n dábẹ́ fún rẹ̀ wọ́n lọ fi dá ifá lẹ́nu wa àkídà wọn kan ni. wọ́n lọ sọ́nà tó wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam tó wọ́n bí pẹ̀lú bàtẹ́ ní bóòlù sájà níbi yàtí ìyá rẹ̀. sẹ́ẹ̀rì káláwọn ṣe sí yìí wọ́n rí lóòótọ́ lára lẹ́bì ni sẹ́gẹ́ tuntun àwọn àǹfààní tí ó ti àwọn ẹ̀kọ́ àpèjì òdìdì àwọn yóò kọjọ́ tó wọ́n bí gẹ́gẹ́ gbogbo ayé ló sì mọ̀

àjẹsán ti ọ̀gá tàn ẹ̀yà parí ilé náà wọ́n lọ́pọ̀ bẹ́ẹ̀ sí sára kò sí ìgbàtà lórí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà tó ti dà lẹ́bí ọlọ́run kò padà sí jọ̀mọ́ àwọn eléyìí nìkan ti pẹ̀lú ẹ̀sìn wa ìgbàtà lórí dà lẹ́bí ọlọ́run kò padà sí dárò ìrá ìrìnà ọ̀dà ń ṣe nǹkan yẹn gbà yẹn nígbà tí ò fi rí mọ́dà nǹkan ṣe ni gbàgbọ́ wájà nẹ́bí ọlọ́run bá kó lè kẹkẹta lọ mọ́tà ká ní wà ní ibẹ̀ lọ ẹ̀wọ̀n tó lọ́wọ́ ṣe gbogbo àwọn sí alálàájú pápátá tẹ̀lé mọ́tà ló wà kò sí sí alájájú kan ní mọ̀dínà wọ́n tẹ̀lé mọ̀dínà tí ọ̀nà pé kò sí o kò sí tó ń sẹ́ àwọn àfa àwọn èèyàn tàwọn fi kó pé kéèyàn lọ pọ̀ sí kéèyàn lọ ziyarọ kọbúrò àtẹ́bí àmọ́ tó dá ziyarọ masjid ló yẹ kéèyàn bá lọ káfáríkì àtijọ́ náà tí wọ́n fẹ́ lọ sí mọ̀jìnà o kéèyàn lọ torí gẹ́lẹ̀ yìí mọ́sálásí àtẹ́bí yìí kéèké torí sàárè àtẹ́bí قرآن عندنا نقول لا تشد رحال إلا إلى ثلاثة مساجد ìgbọ́dọ̀ dígá di ọgbọ́n lọ́bì kan àtàlásí mẹ́ta mọ́sálásí mẹ́ta mọ́sálásí àrọ́ ẹ̀hẹ́ mọ́sálásí ànábì àti kudus àwọn aláàjì wọ́n rẹ́pọ̀ bá ní kí wọ́n náà fani àti lọ́wọ́ mọ́ka àbọ̀ lọ́wọ́ múra wọ́n pé ìlọ́mọdínà kí lọ́fẹ́ lọ sí mọ̀dínà àdínlọ́ sàrí ànábì kábàrí ànábì lápọ̀lọ́ kábàrí ànábì ẹni fún ọ̀rọ̀ eléyìí olè bí ẹ bá wá dé mọ̀dínà torí mọ́sálásí ànábì nìkan mi láti kí ni láti tẹ̀sí yá ọ kọ́kùnrin àti ẹ̀dùn sọ̀rọ̀ máa wà ní ọ̀sán so gbogbo tí aláàjì tí wọ́n bẹ̀ ọ́ ni kò sí kan tí mẹ́rin dáàbò ráyè bẹ́ẹ̀ títí gáàbù àti gbẹ́dùwà bẹ́ẹ̀ kò sí kan tí wọ́n rí dáàbò ráyè lọ sí irú àwọn ọmọ ni ó ní kàtẹ̀lẹ́ tó wa bákan náà tó fi dá kéèyàn mọ ìtọ̀sẹ̀lẹ́ àìlè ìtọ̀sẹ̀ ńlá wọn láti nàbí wọn lu tí ń darí tí ń bọ̀ wá sí wọn pàdé àgbẹ̀rẹ̀ wọn kọrin pé ọ̀la àlùmáàlù àlà wọn kọrin pàdé rẹ̀ ṣẹba ní afọ àìbúrò kọ́ ìlú ọ̀ṣun ọ̀la ọ̀tàlá wọn sàlàyé rẹ̀ wípé wọn ní kò rí bẹ́ẹ̀ wọn ní kò rí bẹ́ẹ̀ wọn ní sẹ́wà lọ wo orin gan wọn ní orin ìgbà tó bá yẹ kí wọ́n طلع البادر علينا من ثانية الوداع ثانية الوداع tọ́lọ pé ànábì ti yọ ní wọ́n ní kò yẹ́ sọ́nà mọ̀dínà bí ìgbà pé ẹ̀rọ sọ fún wa pé èèyàn ń bọ̀ láti kánà ó sì yọ sí látò gbọ́ ọ̀nà látọ̀nà ọ̀fà bó ṣe rí nìyẹn so wọ́n lè irú àwọn kan báyìí ó ní kàṣí pẹ̀lú ẹ̀sìn wa ká lọ mọ̀ sàṣẹ́ ní ayé ní sọ̀rọ̀ sọ́nà òun ni kéèyàn máa nẹ́bì tó jẹ́ Muhammad sallallahu alaihi wasallam bákan náà inú àwọn kan tó tó tó ó ṣe lò ìtàn sẹ̀mí ayé ànábì bọ́lọ̀ ṣe ṣe èèyàn lè lò ó tí yóò fi sẹ̀mí tó bá bí ìyàn lọ́mọ orúkà èyí ò kìí ti ẹ sí ìtòjú iná lórí ọyẹ kí lè fi yà ọjọ́ nǹkan tó gbé gbà tí rí fúlàní ó fún ọlọ́ọ̀gùn kan ó ní ọlọ́ ìtí fúlàní ó béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ṣé nǹkan ní iṣẹ́ ọlọ́ rí tó ti ọ́ tó ti wá lórógbò yìí bọ́ọ̀ bá lórí fúlàní òdìgbà lọ́wọ́ rẹ̀ o wọ́n anẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtọ́lá pọ́nkáwọn ti báyìí bàbá ọ̀rọ̀ bí ṣe rí là àdẹ́bì náà gbóṣù rẹ̀ ọ̀dọ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ló wà lágbẹ́dàgbà bàtọ́lẹ̀ nílẹ̀ ti sọmọkùnrin ní ṣiṣẹ́ ní gbàtọ́lẹ̀ ti gbẹ́ níwáyé ó bẹ̀ẹ̀ sí ṣiṣẹ́ kò wó bẹ́ẹ̀ ní bàbá láyé mọ́ bàtí bàbá láyé mọ́ kí n jòkó pa sílẹ̀ àdẹ́bì náà wọn sọ bù wọ́n ní kọ́dà àdẹ́bì ń da ẹ̀rẹ́ jẹ̀ yìí tí wọ́n lọ bá wọn ará mọ́ká tí wọ́n bá lẹ́ràn àwọn ò lẹ́ràn tó tẹ́ àwọn ò lẹ́ran àmọ́ wọ́n lọ bá àwọn tó bá lẹ́ran pé ẹgbẹ́ mọ́ bá yín da ẹran yín kẹ́mọ́ fún mi ní owó ọ̀yà ànábì sọ́ọ̀gù ànábì sọ́ọ̀ ọlọ́ àsọ́lá ó sọ́ọ̀gù débi pé ó gbọ́mọ ọ̀dọ̀ ó bá sẹ́kọ̀ọ́ sọ́rọ̀ kàdíjá pé alábùdọ̀ náà wọ́n lè ń tajà ẹjíkẹ́ mọ́ bá yín tajà ànábì rẹ̀ mú

wọ́n lọ́nà bí sọ̀sọ́lá ń da ẹran jẹ fún àwọn ará maka yìí ó sì bá iṣẹ́ lọ́dọ̀ Khadija iṣẹ́ iṣẹ́ kílápẹ̀ níbi great boy ànábi balẹ̀ wọ́n ẹni ọba yẹn tajà iṣẹ́ bá Khadija tajà kó lè bá wọn lọ́wọ́ jẹun Khadija tó wá rí i pé olóòótọ́ làdínlẹ́ Muhammad sallallahu alaihi wasallam olóòótọ́ lọkùnrin yìí níjọ́ tó bá di ọmọ mọ níjọ́ tó bá lé ọmọ mọ sọ pé ọ̀gá tí wọ́n bá tajà níjọ́ tó dín nìkan ni ọmọ mọ gbogbo àwọn kátà kọlá àwọn ọmọ nìyẹn sọ àtàn náà tó bá tó bá níjọ́ tó bá tajà wọ́n lè kọjá bí lápò jíjìn ọkà tó ọjà tó kọ́ ọjọ́ ten thousand káráká sí fifteen thousand lóko rẹ̀ wá second season na ẹni tí kó wá bí wúrí kalẹ̀ olóòótọ́ ni àdíjà nínú fẹ̀yọ́ náà nítafẹ́ lórí àìpé ìsọ pé ọ̀rẹ́ ni tí ó ràn lọ́wọ́ kọ́sì àlẹ́bí ìṣẹ́ náà ìwọ́n náà ṣọ́ọ̀gù nínú ayé kọ́ wa ṣọ́ọ̀gù bó ló ṣe jẹ́yàn lára àwọn ẹ̀kọ́ tá ní dá inú sẹ̀mí ayé àlẹ́bí sallallahu alaihi wasallam tó gbọ́dọ̀ lọ́mọ nípa kọ́sì àlẹ́bí Muhammad alaihi wasallam wọ́n bí ni bàbá rẹ̀ inú oyún ló wà mí bí tí àbàrẹ̀ lè kú ṣe wiladatihi kóhùn tó dáyé ló ti gbọ́ mòrùkà sọ pé tá à ń sin ọmọ orúkọ sí ọ. ànẹ́bì tó wá wọ́n tó wá bí ànẹ́bì tán sọ̀rọ̀sán ná ìyá rẹ̀ ó jọ ọmọdún mẹ́rin ọmọdún mẹ́rin kọ́wọ́n kó mọ́rúkọ ànẹ́bì ní agbága ọmọdún mẹ́rin nìyá lànẹ́bì wà sí ànẹ́bì lè kú lẹ́yìn ìgbà náà ló wá kú bàbá bàbá rẹ̀ kọ́ àbábá ẹ̀ náà ni abdulmutọ́lẹ̀ kúlò fún agbá tán ó lọ́dún méjì ọdún mẹ́fà lọ́dún méjì ó tó kú à sẹ́fún ìdàmọ́ ẹ̀rọ ìgbọ́mọ̀ ìgbọ́mọ̀ ìgbọ́mọ̀ gbogbo àwọn àgbà náà gbogbo àwọn àgbà náà ló kú bá ẹ̀wọ̀n tọ́lọ̀ sọ́bà ní Muhammad sọ́ọ̀sọ́lá ẹ̀kọ́ lálá ni o tọ́lọ̀ bá ń àkọ́díkà rẹ̀ làkún fi rọ̀ sílẹ̀ láàbí ìwà tó hàtà kò sẹ́kọ̀ọ́ tá a lè kọ́ lára ní Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá lára àwọn ẹ̀kọ́ tá nígbà tó di ànábì ọlọ́run tó di ànábì ọlọ́run kókó tó di ànábì ọlọ́run ó láwọn ọ̀rọ̀ méjìlá ó láwọn ọ̀rọ̀ méjìlá káàná ti gbọdọ̀ lé nínú tó ti sọnù lónìí fáli ọmọ yìí ibi ọ̀dọ́ wa wẹ̀ dìrì àwọn tá a yẹ súnmọ́ kò sí mọ́ nísìnyí níjọ́ ní around two thousand five ìgbà wọn tó fi gbọ̀ngbọ̀n ìgbà ní súnà dùn làwọn ẹni tí kọ̀ sí àlùsùn náà táwọn náà ti sọ ti ara wa níjọ táwọn àpá ń kọ wa lẹ́kọ̀ọ́ tó ní kùnà bọ́sẹ̀ ti wá àtijọ́ náà káàkiri lónìí bọ́sẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ sún náà kò yàtọ̀ bó ti yàtọ̀ lónìí ó láwọn tíra tó ń kà fún wa akàtẹ̀fẹ́ kò hàn ìyáàdù sọ̀lẹ̀hìn ó fún wa sọ ó fún wa fún wa ní kíkọ́ à ń kọ́ tẹ̀sí à ń kọ́ àkìláàkì bá a ti bá yẹn lónìí àbúkà ń kọ́ lónìí àwọn ní sílà tó ń tà fún wa ni ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ wọn kà sílà fún wa wọ́n ti ń kọ́ súnmọ́ lù súnmọ́ ti gbé kánú alọ́ lórí ó ti wá di súnmọ́ ariwo lásán kò sí kankan lẹ̀ ariwo lásán kò sí kankan lẹ̀ ààrẹ kọ̀ọ̀kan mọ́ wá àti ìlú ẹgbẹ́ gbọ́ pé bá ti ń kọ́ àpèjà wọn lónìí láti jẹ́ láti dánmọ̀ wá àti ìwòlà àwọn àwọn ìjẹ́ àárí ọjọ́ kan tí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọjọ́ òní o akhlaq táàtẹ̀ nígbà kan kíkọ́ ní àkìláàb sáǹkọ́ kò sí mọ́ kò sí wà fún súnà kò sí wà fún súnà wọn lónìí wọ́n sọ wọ́n fẹ́ mọ́tò táà ń sọ yìí ọ̀rẹ́ kókó bó ṣe rí táà gbó fún bọ́dà wọn kó fi ṣe bísíǹsì yóò kàn pàtẹ́wọ́ lé lérí ni ṣé wà láyé gbà tó ń gbà bí ẹ lápapọ̀ máa fi sọ wọ́n fi ṣe bísíǹsì àníwò mi kọ́ ah, ah, ah, àhàbò èyí ìmọ̀ ó ṣe rí náà ni wọ́n jẹ́ méje náà ọba wa ń pè bọ́dà ń pè bọ́dà ló wà tó sọ́ọ̀tì èdè ẹ̀tọ́gbẹ̀ àwọn bọ́dà ìbọ̀dà ló gbóbi kalẹ̀ ọba jẹ mí lówó abájọ sòwò wọn tó rí padà fún mi alẹ́ ìwà ní àwọn ọ̀rọ̀ tó dáa èrò méjì ẹ̀rọ kẹjọ àmì ẹ̀rọ ìlọ tó lọ àwọn kan tó ti bọ́ fún ẹ̀sìn ẹja dá padà a sì lè dá padà nínú àwọn òròyìn tó rí fánàbí asọ́ọ̀dìk asọ́ọ̀dìk al'amin òtítọ́ ní tí ò sí láwùjọ wípò sí asọ́ọ̀dìkú al'amin anẹ́bìkì ń parọ́ anẹ́bìkì ń parọ́ máa mẹ́kàn kọ́bùlà lóbo wáṣìí ó mú dà nẹ́bí ọlọ́ọ̀ni èsì parọ́ mọ́mọ́mọ́ ni òun ló fi jẹ́ pé nígbà tó kọ́kọ́ dìde tó pe àwọn èèyàn tó pe wọ́n tó dé lókè sọ̀pá gbogbo wọn pè wọ́n tàbí pè wá wọ́n lànàbí ni gbogbo àwọn àbúdà àbí gbogbo wọn bá pé ànẹ́bí wọn dáadáa ni wọn dáadáa ni wọn dáadáa ni ó lójú ẹjọ́ lè pè fúláṣí wọn dà ló gbogbo àwọn àgbàlá agbójòkújòkú gbogbo wọn bá ànẹ́bí wọn pọ̀ lọ́wọ́ yìí ànẹ́bí wọn béèrè béèrè lọ́wọ́ wọn bọ́yá ẹ̀sìn ní káwọn mi lọ́wọ́ rí ní gbangba ní sísọ wọn náà wí lóyún wò pé ṣe kàn káwọn mi lérí kan sọ pé látọ̀ náà nígbà tó ń pé òjò òjò máa rọ̀ ó dá àti ìrí o ẹjẹ́ ajáde ò ìmọ̀ wọn pé tí n bá sọ fún pé ó kọ́ bèrè pé ǹjẹ́ lọ láyé rí ó lè ah, láyé rí ó bẹ́ẹ̀ ọ̀dà tí n bá sọ fún pé lẹ́yìn sọ̀fáyà yìí àwọn ọ̀tá bọ̀ wá tẹ́bọ̀ kí lẹ́sìn fún kọ́nà bá wọn kámọ̀ fojú rí wọn àgbọ̀ngbọ̀ torí parọ́ rí ya ìlú nǹkan tí ẹ lè jẹ pé ọmọlúwàbí láyé kí parọ́ ni ẹ ti wọ àbúkù fi hàn ìròyìn bẹ lára tiẹ̀ náà kó tó di di tàbí ànábì ní àbúkù fi hàn ó lóun éèkì kan kan wá lọ́wọ́ sí ọba ẹ̀fẹ́ onírọ́ ni o ìkíni eji ìwé ojúkọwọ́jú ló sì pa irọ́ ló sì máa ń folè onífa jìbìtì níjọ́ tí ìbá ti ń parọ́ lórí jìbìtì àwọn òbí náà ẹjẹ́ àpòdòdó káwọn ọmọ wa wọ́n bá ṣe nǹkan fẹ́ fún mistake lórí ọmọ rẹ̀ oníwọ̀ lọ sí kọ́lá tó máa fi ọdún yẹ̀yẹ́ bọ́yọ̀ sì gbé kíní kan ọmọ ẹ̀tọ́ lórí ta ló dáhùn jẹ inú ta ń domi inú àwọn ọmọ lẹ́rí ẹ̀wà tó ti domi inú bọ́yọ̀ fẹ́ fún mọ́ pariwo lérí ni àwọn ìmọ̀ náà ẹ̀ mọ́ àbú ẹlẹ́dàánù wọ́n lè mọ́ lè sọ̀rọ̀ ọ̀nkọ́ wọn nílọ́nù ọ̀nkọ́ wọn nílọ́nù nínú àwọn ẹ̀kọ́ tọmọmọ́mú jù lára ẹ̀ láyé ẹ̀kọ́ áṣẹ̀lú èyí ti fi ìrètí ẹ̀kọ́ pé two plus two four plus four ó lè mọ́mọ́ àmú ìtò ojú ọ̀tọ̀ ìṣúra yìí bàbá lẹ́ẹ̀kọ́ jù lára rẹ̀ ni àlejò wa sọ bẹ́ẹ̀ wọ́n láwọn àwọn ọ̀gbà náà àwọn ọ̀gbà ọmọ rẹ̀ rí ìgbà tí ó sọ pé tó bá rí bẹ́ẹ̀ ẹni tọ̀sùn olùlọ́yìn ìgbélé ìyàwó àbí nǹkan ti yọ ọ́ lé àbúlà ábí tó náà jáde náà tó ní kò bá lọ olókọ́sílẹ̀ bá lẹ́nu eré ibú ni ó sáré ìdíje yà yìí ẹgbẹ́ kejì anẹ́bí tó sọ́nà àmì anẹ́bí tó fọkàntán àwọn yẹn fọkàntán anẹ́bí débi pé wọ́n lọ sí ìkàtọ́ náà ní Muhammad kọ́dà wọ́n fọkàn débi pé nígbà sáré bíi dàn débi ọ̀nà sàn wọ́n ò gbá mẹ́sẹ̀gì ẹ̀ wàláì wọ́n ò sì yé máa lọ kú nǹkan sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá ẹ gbọ́sẹ̀ àní wọn ò gbá dáwà rẹ̀ sẹ́ wọ́n gbà pọ́ máa bú ni lọ́dọ̀ wọn lọ́hùn wàláì wọ́n sì tó kíkù kan lọ́dọ̀ rẹ̀ sẹ́sálámù sí ni wọ́n wọ́n sì tó ń gbé kan lọ́dọ̀ àwọn aláǹkan ló ń sọ pé ẹran ń sún náà wọ́n ti láwọn ní fọ́ sálàmù wọ́n wà lọ gbàjọ́ ń kan àwọn yẹn ń ṣe rọ́pọ̀ o mo gbọ́ kíìsì dáadáa ni tí ó fa kọfẹ́sà àwọn èèyàn yóò lọ gbàjọ́ olèlèkó àdúgbò lọ́fà yóò gbàjọ́ ó ti wá mọ̀ dáadáa ẹ̀kọ́ náà ti àwọn ti sọ́ọ̀ṣì àlùsùn náà abálẹ́kọ̀ọ́ fún abálẹ́kọ̀ọ́ fún abálẹ́kọ̀ọ́ fún yóò ti wá ní kọ́sọ́mọ̀ ìkànnà sẹ́ẹ̀ lókòrò ní báyìí náà wọ́n ti ó kàn fún ọ̀sẹ̀ kan orúkọ ó kàn họ ni yóò wá họ yóò wá gbà náà ti bó wọ́n ń gíga ló gbà olóògùn lè rí rí olóògùn lè rí òun gbà ẹwà ní Muhammad wọ́n ní kọ́dá àní Muhammad sọ̀sánlá wọ́n nígbà tí wọ́n tẹ́gbà àwọn náà fẹ́ rí alẹ́ fún Madina bí wọ́n fẹ́ lálẹ́ fún e, a lọ́dọ̀ àwáwí lọ́lá ní pé ẹ̀kọ́ ọ̀púrí àwọn ẹlẹ́lẹ́ fún olú mọ̀jẹ́rí kúkú àwọn mọ̀jẹ́rí ẹjú àdébẹ̀ sápò ó wá pè áyì bà tó pè oníṣọ́rí kìíní yìí babalágbájá lónìí jẹ̀bẹ̀ ìlà wọn kẹta sọ yíò eléyìí babalágbájá lónìí ṣẹdágbájá lónìí bájá lónìí ó dìgbì fàyẹ̀ fárí kòtùmọ́ lọ ara péyàn ní àfọkàntán nǹkan tí èsè tiẹ̀ bó ọ̀nà bá fẹ́ tráfù kọ́lá bọ́ọ̀ sí tráfù díkàwọn lè rẹ mọ́ ṣe ẹ̀rọ owó tí mo fi ṣe fi ní yíyọ ní tí mo fi ṣe fẹ́ǹsì yìí mo yá ní o àwọn ọmọ ti mà níjọ́ tó lówó bá ti dé òun ní òpó olówó bá ti dé àwọn sọ̀rọ̀ ni bàbá wa ti sọ́kàn tó pé wá ìṣòro ta padà díkọ́ mọ́mọ́ bí anabi ti yá anabi yá olùfọkàntán olùfọkàntán láti Muhammad sọ̀tàn lára àwọn kátà gbọ́dọ̀ mọ́ lára

ó jàmọ́ lónìí bá a bá ń ṣe fanfa ẹ̀sìn ní ìtàlá ń ṣe dìbéètì à ń ṣe dìbéètì wínà là máa ń wá wínà là máa ń wá kèé ṣe bí abẹ́gbò òdodo wínà ni ìmọ̀mù ṣáàfin yóò wáṣẹ́ wùlá ọ̀tá àlà bá a bá ń sọ̀rọ̀ ilé àkàn sọ ni kò lè rí bẹ́ẹ̀ lára tiwa ìmọ̀mù ṣáàfin ó ń tì ní àtìyẹn bá ní kìlá nípa ọ̀rẹ́ sùn gbogbo púpọ̀ ní máa ń wù rẹ́ bí ọ̀dọ́ rẹ̀ ní kíyánsá wà òun ní máa ń ní kíyàn balance tí kò mọ́ wù pé ah, pé àpàdà wà lódodo látara iṣẹ́ yìí sọ gangan mú kíkù rẹ̀ ó ní òdodo àmọ́ náà ò sí bára débẹ̀ ló mọ́ lónìí òun ní gbogbo ìdíbò ìdáhùnṣe ìrètí lọ́rùn kò lè ní kò lè sí àbáyọrí kankan bẹ́ẹ̀ sáà tá a ti lára sí ara wa lójú ọ̀nà ká tó dé eléyìí ibú ọmọ àlè ọmọ òfò àti pa àti pa ti búra wa àwọn súnlẹ̀ tí léyìí lọ pé àwọn àwùjọ òfò lẹ́rìí lẹ́rìí bí bàbá àwa sọ dìbẹ́tì di bọ́ọ̀lù àwùsáàsì gẹ́tì ẹ̀ o àwọn tọ́wọ́n sọ pé àwùsáàsì gẹ́tì ẹ̀ o èrè ni wá nǹkan ti dàrú aláìláàlè nǹkan ti dàrú lọ́tọ́ lẹ́sẹ̀ kan láìpẹ́ láfẹ́ ti dìbẹ́tì ẹnì kan lọ́pẹ́ ní ìdí ẹ̀sìn tó ní ìkí náà ń sáré nonsense ni ibi táwọn obìnrin wọn ń bẹ kí wọn gbọ́ kankan yẹ àwọn obìnrin àkídà òye wọn kẹ́ ẹ wọ́n sọ dìbẹ́tì ewé mọ̀tẹ́sà fún ẹ̀sẹ̀ láwọn ẹ̀sẹ̀ lórí ìlú sáwọn kí ni kí ni alẹ́ kí ni sáwọn ìlú sáwọn kí ló ní kan ṣe ní gbèsè ayé ẹ̀sẹ̀ wa. tẹ́kọ̀ nìkan ni wọ́n wá lọ bẹ́ torí ẹ̀ lẹ́fẹ́ jòkó lé lórí ibi táwọn ọmọ ìyá wa obìnrin ń bẹ sákìdá òye wọn ẹ wọ bẹ́ẹ̀ sáà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ní ṣé gbogbo adáwọn bẹ́ẹ̀ lọ́wọ́ sáfẹ́ bẹ̀rẹ̀ ni bá a ti ń bẹ bá bí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣe pé ayọ̀lódò kọ́ o ẹ̀sìn àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ ẹ̀sẹ̀ lóbẹ̀rẹ̀ kọ́sẹ̀ lọ yóò dànù wọn lójú ni àwọn kan tí ó kàn wá làwọn ń ṣe lónìí ibi tá a ti lọ sábà ti lè ní nǹkan méjèèjì yìí gbogbo nǹkan tí ń jẹ́ àkàlàkù yókù ó ti kó sábẹ́ rẹ̀ kéèyàn ní àmọ́ ẹni náà ah, ọ̀rọ̀ tí mo sọ yìí ó rọ̀bì lóòótọ́ ẹni tó jẹ́ ọ̀tá mi yìí lóòótọ́ yẹn sùn fún ni àmúdòdó mẹ́rọ rẹ̀ òun ni mọ́mọ́lì ti sọ kúlù yóò ká lórí nǹkan orí ìrọ̀jù àlẹ́ ọ̀rọ̀ gidi ni kúlù anybody kò sí bẹ́ẹ̀ ṣe lè wọ́ọ̀sì tó ń gbọ́ tó bá tó tó òjò tó lè jáde látara rẹ̀ ẹ gbọ́dọ̀ gbà ẹ gbọ́ ọ̀rọ̀ pé tó di pé sún na nìyí ẹ wá nínú tó na kó jẹ́ sí ọ̀gbìn ọba pé òdodo bẹ lọ́dọ̀ ẹlẹ́sìn àwọn ìyá lọ́bẹ̀ wọ́n yá lọ́bẹ̀ wọ́n ní yá lọ́bẹ̀ ẹ̀sùn tó tó bá jáde lọ́dọ̀ sọ àní agbọ́dọ̀ nábì wa káfí wa jọ ìwà rẹ̀ nu àmì ẹ wá àwọn fámílì ànábì wọ́n kà bá wọ́n wá fòkọ́ padà bàtọ́ fòkọ́ alhajar aswad wọ́n fẹ́ dá padà sí ààyè rẹ̀ tó wà àwọn lọ́bàwá sì rí lọ́bàwá àwọn tó àti tẹ́lifí àwọn lágbàwá àsìkò jàìlì tẹ́lifí àwọn jàìlì pé wọ́n bọ̀ gan jàìlì pé wọ́n mọ̀ ikọ̀ ọ̀dọ́rùn kọ̀ọ̀kan àmọ́ wọ́n bọ̀ ìkàtí kí ní báyìí wọ́n lè dógun lẹ̀ kékeré ẹ ẹ máa tó bẹ́ẹ̀ sẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ sẹ́lẹ̀ yọ̀nà ó ẹ ní òkú táwọn ta ní òbẹ̀ síbẹ̀ wọ́n fẹ́ káwé torí ẹ̀dá gbọ́sẹ́ yìí kùtà ní agbókùtà yìí à èmi ní gbé o láyéláyé wọ́n ti wá gbé èmi ní gbé síbẹ̀ nǹkan ṣe yín ni ẹ ti wá gbé wọ́n wá ń jà ní kùtà ní òkúta ẹ bí kẹ́lẹ̀ ni wọ́n o ibi náà ti yàtọ̀ ni pé ọmọ ẹ̀gbọ́n eléyìí ọmọ àbúrò eléyìí eléyìí ọmọ eléyìí eléyìí ọmọ eléyìí lẹ́sìn wá kó sọ́nà mẹ́rin ìdí kankan náà ni kùrẹ́ṣì náà ló gba gbogbo yín pọ̀ lábẹ́ kùrẹ́ṣì asimi ti jáde but kùrẹ́ṣì gbogbo yín jọ yẹ lápapọ̀ gbogbo kẹ́kẹ́ gbogbo àwọn abubakar sidi ẹgbẹ́ kùrẹ́ṣì làwọn náà gbogbo àwọn ọmọ kùrẹ́ṣì làwọn náà ṣẹ́gẹ́ ti fi but àwọn ìpìlẹ̀ mẹ́rin òun náà ni wọ́n wọ́n wá ń jà sí peter ló gbé kódà wọ́n wá lẹ ẹ̀sílẹ̀ ẹ̀mẹ́lẹ́ ẹni bá kọ́kọ́ wọlé tó bá wọn mọ́sálásí yìí ẹjọ́ tó bá ti dá fún wa kò lára kò látẹ̀lé lọ́fẹ̀ẹ́ lóko bẹ́ẹ̀ ó dábà wọ́láhì àkọ́kọ́ ẹni tó wọlé sallallahu alaihi wasallam alẹ́gbẹ̀rẹ̀ àwọn tí wọ́n gbà fún alẹ́gbẹ̀rẹ̀ bá wọ́n lè rọ̀ dí bí sọ́ọ̀dìkì àdì ìlú wa dùn ní wà pẹ̀lú kọ rẹ̀ ọmọ náà ni ó bí ìlú wa dùn wà ló wọlé wọn sọ bẹ́ẹ̀ ìlú wa dùn jẹ́ pé asọ́ọ̀dìkù olódodo èèyàn ló wọlé àmínú ẹgbẹ́ tó fọkàn tán ẹ̀ mọ́tò kéèyàn fẹ́ fọkàn tán ni pé kéèyàn trọ́ọ̀tì yẹn pé kò sí bẹ́ẹ̀ bá fi ìyàwó yín lọ́nà tó kò ní ṣe ìdúró yẹn lóòrùn kéèyàn trọ́ọ̀tì kẹjọ bá bílẹ̀ ìpapọ̀ lónìí tó bá ní àmínú lèèyàn èyí tó kọ̀kan tán kò nítorí ẹ̀pọ̀ kí láàrin pa rántí lónìí nàìjíríà tó ní ó ṣòro papọ̀ pẹ̀lú àwọn èèyàn lónìí nàìjíríà tí wà sí ní arábájá adòpọ̀ ó ṣòro ṣe o yóò kàn wò sùn yóò kàn kọ́ ni kí ẹjẹ́ tó lè kan ìtumọ̀ àmínú mu tí a kọ́dà bí ló bá yẹ kí òun ló bá jẹ̀rí yóò lòrò jẹ̀rí wọ́n gbà pa ṣe bí nínú àwọn mẹ́rin yìí àlejò sàlejò pọ̀ sí sọ̀rọ̀ sàlẹ̀ ànábì wọn ṣe ẹsẹ kálẹ̀jì àjẹbá wọlé kẹwé ó ṣẹlẹ̀ kálẹ̀jì àti ẹnu rẹ̀ ṣẹlẹ̀ sí wọ́lọ́wọ́ wọlé tí kan náà rẹ̀ bí ọdún bẹ́ẹ̀ ìgbà náà kó àwọn òwe àgbákò kan ní ọ̀dọ̀ tí wa kọ́lá rẹ̀ bá fún wèrè lọ́kọ́ ṣebí tó bá ìtọ́ba nàìjíríà jẹ́ nù sáà bí ìrìnbá bí ìrìnbá tó bá fi ìrìnjẹ́ aṣíwájú nàìjíríà yìí ọ́ gbèrò pàdọ́gba ni ọ́ ní mo ṣe mo jẹ́ awúsá pé àwọn olú àwọn awúsá inú kí ló dára nínú àrùn ìdùn ee àjọba náà wọ́n sọ lẹ́yìn yorùbá awúsá wọ́n sọ lẹ́yìn awúsá kìnnìkan dáadáa dáadáa ni dáadáa wọ́n bá pé òdodo àmọ́nà bá wà ní fúnra ilé ìwọ̀n ìfúnra bílẹ̀ bá dé bẹ́ẹ̀ déédéé ni ó ṣe kò ní òbí awúsá lélẹ́yìn yorùbá lélẹ́yìn inú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ànẹ́bì níbi tó pọ̀ sí ìkan mẹ́ta rẹ̀ nílẹ̀ inú ìjọ ayé lànà ìwà tó pé eh, bàríkà ọmọ mi ló wọlé àwọn tọ̀hún náà kojú pé áá ah, ah, ó ti wájú pé lè ló wọlé kó náà jẹ́ kan ní inú wọn gbogbo wọn wọn ní ọ̀dí iná lè sọ́ọ̀dìkì àmì áá ah, eléyìí ò lè ti jàmbá eléyìí ò lè gbẹ̀rẹ̀ yà bò sí àìláàmọ́ náà ti bẹ̀rẹ̀ bá ti bára wa lò ọmọ tiẹ̀ nígbà tó bá sì ti lùyàn tó sọ́jú máa mẹ́rin lérí wọ́n náà tẹ̀wọ̀ ìlú kan ṣe bọ́ọ̀lù ọ̀rìn àti èyí tó sọ́jú rẹ̀ lẹ́gbẹ́ ọmọ ti ọmọ tọ̀hún wá kó ogun ọmọ ti ẹ́ bọ́ọ̀lù ọ̀rìn àti àìlámọ̀ náà bẹ́ẹ̀ lẹ́yìn wọn àìlámọ̀ náà ó kọ́ ọ wa níjọba ẹ̀kọ́ ọmọ rẹ̀ ló tẹ̀sí lọ́wọ́ ọ̀yọ́ ni tẹ̀lé jàre ọwọ́ àbọ̀dọ̀ wọn ló tún yóò ti báyìí ọ kálọ̀mọ̀ sí ọmọ méjì ọmọ àlìyá ìkóbi iwájú lọ́ọ́ kò sí àmánà kò sí àmánà tọ́gbàtọ́gbà kò sí bí ìbá lọ wọ́n bá lọ tó bá fìyàn gé lérí kan ládùúgbò yẹn nísìnyí kan fi ọjọ́ kásìlò àdúgbò yìí kọ́ wá pé ládùúgbò ti ní ẹ̀yọ́ níbi omi ilé ti ní ẹ̀yọ́ níbi iná tó ní àtàwọn kàkà kiri nísìnyí. a wọ́n bẹ́ẹ̀ mẹ́wọ̀n àwọn yìí wọ́n máa ṣe wọ́n máa ṣe apdp ni wọ́n apdp ni wọ́n. àdéhùn ti ní wọ́n pdp làwọn sọ̀rọ̀ ọwá bí lọ́dọ̀ náà láì sásìkò tí ẹ̀ ń wérò lásìkò yìí kì í sásìkò yìí ò tó lásìkò yìí wọ́n ń wérò ni ọwá bí lọ síbẹ̀ ìjọsìn lámọ̀ náà eléyìí fún yẹn ọba ní ìhàn ṣe gbélé wa ìkẹ́ rẹ̀ ń lè wà yìí ọwá sáré lẹ́yìn wọn bá ṣe bá jìyà wà láì ṣèlú ni kò sáà mọ̀ náà ẹ̀ mọ̀ sallallahu alaihi wa sallam ah anabi wa òkè ọ̀dà anabi wa yọ aṣọ rẹ̀ lọ́rùn ó wá yọ aṣọ ìbòrún rẹ̀ títí ní yóò ó wá yọ fúnra ara rẹ̀ ó wá gbé òkúta lò ó gbé sílẹ̀ aṣọ igun yìí ọ̀yá àbá ẹ̀ máa yín àbá ẹ̀ máa yín ẹwọ gan àwọn àgbàlagbà tó ńlá káì ọmọ kékeré ó fara ilé ẹ̀ fún wọn sallallahu alaihi wa ó yẹ fàá ẹwà lẹ́bí ìfúkú ti tí wọ́n àmọ́ náà nù pàtàkì bí agbègbè bẹ́ẹ̀ gbogbo ọ̀nà àjọ fà lọ fúnra ẹ̀ fún amọ́wọ́ oṣù yóò padà ẹ̀dá sọ náà bí ìbá ifá àwọn òṣèké ní ebi ẹnì kan padà gbé ìbáṣẹ́ bí ara wọn náà ni nínú àwọn mẹ́rin yìí àlébí ti jẹ kan mẹ́ jẹ̀mọ́ ibi tá a ti lọ ni pé tọ́pálíkà lọ́mọ ànẹ́bí wa kì í ṣe Ike kọ́kọ́ bá níbi ìlú gbésí ayé rẹ̀ bó ti lù gbésí ayé bó ti báwọn èèyàn lò ọlọ́run lára bí báwọn tí wọ́n ti gbèsè rí ó báwọn lò àwọn tí wọ́n mùsùlùmí ó lò mọ́ká ìgbà tó wá dé kí ọwọ́ rẹ̀ táyé gbà ó ti máa lò ẹ wọ́n ti bóòlù àwọn gbèsè ìlú lónìí bí ìgbà pé kí orí ayé kọ́lá ní màmá ṣe nìkan tí wọ́n fẹ́ rajà ní àwìn tí ò bá lówó tó fẹ́ tún kan dúró kò ní yàrá wọn sáré ọ̀daràn tó lè lọ ẹwà nẹ́bí tìbí wọ́n sí ẹ kìbí ká bọ́ sí jẹ́kọ́ gbowó ní bọ́lá àwọn rẹ̀ ó fẹ́ kan lọ́dọ̀ yẹ wú bí ó lọ fi dúró ṣé àbákiri wà fẹ́ gba nǹkan lọ́wọ́ àbí lọ́wọ́ níjọ́ tí bá ara rìn lọ́wọ́ tó àwọn bọ́dá níjọba lówó lọ́wọ́ ìta lọ́ lọ ìgbà náà wọ́n fi ní àwọn bọ́dá wọn àmọ́ bá ìfẹ́ aláwìn lọ ń wá àbọ̀fẹ́ yáwó kánò kìkan dúró kí ni wọ́n sọ bọ́dà fi bọ́dà mo ní pé abẹ́ tààzà wọ́n ní pẹ̀lú kí lọ́gbẹ́tẹ̀ sílẹ̀ níwá 10,000 ẹ̀rọ ìgbẹ́sẹ̀ ẹ̀sẹ̀ fún àìkú ìtàfà kí n lọ bí akọ́bí yàmì lówó ṣẹ̀bí kò sí jáde lọ tó ń lọ́dọ̀fin òsè fún rẹ̀ ṣe bá lẹ́bí náà lọ́dọ̀fin kalẹ̀ ọba fẹ́ yáwó ẹlẹ́dùn nǹkan dúró òkú lówó tàbí sàn rẹ̀ tí ò bá lẹ́bi burúkú gbé lẹ́bí kalẹ̀ wá ti gbówá wọ́n gbà ìwọ náà fọwọ́ gbàdẹ̀ nísẹ̀ náà ọwọ́ ló kúrẹ́ nílẹ̀ nílẹ̀ tẹ̀lé ṣé gbọ́dọ̀ àwọn ọ̀tọ̀ sílẹ̀fà ó bá ti bàjẹ́ ọjọ́ gbèsè inú ọba àwọn ọmọdé nísẹ̀ lọ́gbà bí gbọ́dọ̀ ẹwà àti ńlá yé lónìí báyìí máa ra nǹkan lọ́dọ̀ àwọn èèyàn wọ́n bá máa sàbí kó gbàgbé ní sáǹtàn ta mọ́tò ó máa sàbí bí kó mọ́ ro oṣù mọ́ máa kálukú máa bíra ìwé síwà tèmi jọ ànábì báyìí ọlọ́yìn tá bá fi wà ju ànábì tá bá fi wà ju ànábì ẹ̀sìn wọn yóò ti gba ìlú báyìí lọ aláwọ̀tán aláwọ̀tán jẹ́ mùsùlùmí wọ́n ka ìwé ẹ̀sìn wọn lọ́fi di mùsùlùmí wọ́n wọ́n padà sọ pé ah tó bá yẹ pé mùsùlùmí náà fọ́n náà ni káwọn tó gbà sílámù àwọn onígbà onígbà sílámù ìwọ́n náà lè ṣe wá àti tí náà fẹ́ lómi níbi iṣẹ́ yín kó dáhùn láéláé wọ́n tó bọ́dá ó kó àkọ́kọ́ abẹ́lẹ̀ kejì kọ́ adámọ́ nàìjíríà tàbí gbogbo padà gbogbo ọgbọ́ àṣà àpamí ni kọ́dà kọ́bíkà ọ̀fẹ́ ìta ṣe yàí lórí ẹnu ìjà gba kírísítẹ́nì sílẹ̀ ọmọ ìyá ó sì gbowó ló sì lọ tó sì gbowó ló sì lọ tẹ́lọ́ wá sí ìdí àdékí láǹfààní ọmọ ìyá tẹ́lẹ́ náà ti dá sí kọ́pẹ́tìfù lẹ́ tààrà àti wọn pé lọ kálọ́mọ́sọ́lá sí ni ọ̀sọ̀nù àwọn cooperative òwò láṣẹ́ ní ọjà padà ní ọlọ́wọ́ ah, ọmọ ọmọ ọmọ bá ní ọmọ bá nígbà <laughs> tó wà nítorí ẹ̀dá tó lọ ẹjá sí wàjà ní Muhammad sallallahu alaihi wasallam ẹjá olódodo síra wa káyì fọkàtọ fúnra wa káàtọ wa àwọn àti láwọn tí kó àtòwó omi larí àti gbogbo ẹ̀ wàláì làálù ẹ kọ́dà ó ní ẹnìkan wàláì ó bẹ̀rẹ̀ ní ọkọ rẹ̀ kú wọ́n sì àwọn kan sì dáwọ́ fún un kó owó gidi ni ó sì wọ́pẹ́ ẹni yìí afá àlẹ́ ni yìí afá bọ̀ ọ̀dọ́ lóòótọ́ ó sì kó fún un àgbàdo ọlọ́pàá lẹ́fà káàkiri o òkú tẹ́lẹ̀ àtàánú tí ó fún wa gbówó rẹ̀ náà fún un mọ́ o kò ọ̀rọ̀ ẹ̀ma kó kápítà ẹ̀ma àìnà Islam àìnà sunna ní àná jọ aláàrin máa ń bá wa ni wọ́n lè bá wọn lónìí o tó ti tẹ́sì àwọn bí àwọn tẹ́sì àti dára wọn ẹ̀bọ́dà wọn ẹ̀dá kan fà àwọn ìdíwà wa ta ikú ẹ̀bá wọn àwọn èèyàn yìí ìgbà tó gbọ́ kàkà lè ẹ̀bá fún ọ̀rẹ́ yín kàtó gbọ́ kàkà fún ní ẹ̀bá dọ́rẹ́ wò nísì bọ́dà ẹ̀ máa fi ó ti bá wọn sọ́jà gbé sílẹ̀ yóò ti wọn lọ so ó wá fẹ́ ó fẹ́ bá wọn ó fẹ́ bá sọ́jà wọn kan àwọn akókò ní náà lọ bá ẹbí rẹ̀ kan wá kó sì wá fàásùn náà tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wá ó wá dákọ̀ ọ̀gbẹ́ni àwọn náà àwọn òfẹ́ wọn ni àfàbà wà náà ní kílẹ̀ kílẹ̀ kílẹ̀ bá lọ́bìnrin ìfẹ́ tẹ̀lọ́ta àfàbà wà wọn ni wọ́n ẹ̀wù àtàkù lóbi owó a kò sí àmọ́nà wà láì. wọ́n bá ti wà wáyé ẹni ó ti àwọn abilé tó wà pé òun padà wá rí aláàtì ọ̀hún tó yẹ rí aláàtì lẹ́nu àbí láti lọ́ba ní kékeré láti jọ yìí ẹni ò ní ìlú láìra àti èmi mo kọ́ fún láti bẹ̀rẹ̀ fún mi mo kọ́ ó sì yá ọ ní ẹ̀ ní sẹ́wọ́n ayé òní sí nígbà tó lọ́nà láti ayé ọ ẹ̀ẹ́pì èyí ò ti máa báyìí báyìí ti pẹ̀lú ìyàn ó sì fún mi ló fún ẹ̀mọ́ ẹ̀mí rẹ̀ ó sì pé mo lè lédó fún un ó sì fún mi bá mọ́ ìrèdó fún ìrèdó ìrèdó fún so bó ṣe di àná nìyẹn ẹni ẹni pè mí nù pé àwọn kan ẹlòmíì ló tún pè mí ní ọ́fíìsì làwọn fẹ́ rí mi o mo lè fi rí mi wọ́n ní gbogbo àwọn okòmọ́wà ọ̀yà lókòmọ́wà kẹ́ni kan máa ka mọ́kò torí mẹ́tẹ́ pè mí rí mo ní apáde lálẹ́ kí mọ́ tó ń náà apáde mi tó wà ní oṣù ojú ya rẹ̀ kìnnìkan kìnnìkan bọ́lá kan lóòótọ́ ọ̀kọ́ ó padà ní pé èèyàn lè gbé fún àtìgbà náà bọ́tí ó kàn bẹ lọ́wọ́ rẹ̀ lójú wa àti ẹgbà rẹ̀ nísìnyí àti ẹgbà àgbà nǹkan ṣe é ni ẹ bá nìkan ẹ bá nìkan wọ́n wá lè káàkiri sẹ́ni sẹ́ni sí ń dó fún òun

àti ọ̀ àtọwọ́ ọ̀dà wọn wọ́n nìkan kó omi lọ wọ́n wọ́n káàkiri bọ́dá tó máa gbé ilé kíní ṣe máa sọ̀rọ̀ ní gbogbo ẹ̀rọ alùsùn náà wọ́n ló gbàyàn lójú wọn ni alùsùn náà ti ya òye dáná wọn gbàyàn lójú nìkan kò dábì tà náà bọ́sálẹ̀ dá padà ìwà àwọn afáwọn pé alikọ́lùkù hasan ìwà dáadáa olùwàlù dìí ní tí ó júwe ẹ̀sìn yín àdírẹ́sì ẹ̀sìn yín oníwà bí ìbá wọn kánú tó bá jẹ́ alùsùn náà tó bá tó bá gbé ẹ̀ tó bá sọ alùsùn náà tó bá jáwọ́ tó bá pàdé náà àwọn alùsùn náà dáwọ́ yóò sì mọ yóò sì mọ wọ́tọ̀ na tó rẹ̀ ìyá yín yóò fi ràn lọ́wọ́ fúnra wọn dà wọn dà wọn bá wọn wọn wọn ìnú wa ló fọ̀ ló fi bọ́ọ̀lù. bó wá dé àwọn àjọ ẹ wèrè làwọn àlùsùn náà wèrè làwọn àlùsùn náà àwọn àlùsùn wọn ò ṣe bá wọn jẹ àyàfúyà wọn ò tọ́ ni ó bá lágbàjá wọn wọn ẹlẹ́kẹta ó wọn ìpè bá ti ti tiẹ̀ mọ́ ẹ̀rọ ti jọ́ kan ẹ̀yọ̀ kan wọ́n bá ti rántí jọ̀ wà láyé tí bá ti tiẹ̀ ọ̀rẹ́ jẹ mọ́ ẹ̀rọ ti ọjọ́ kan tó bá ti ẹ̀kú báyìí ńkọ́ torí wọ́n béèrè ìlú nìkan mọ́ ẹ̀rọ sí gbogbo ara tí mo wá ṣe mo ṣe súnà mo fi gbọ́n lẹ̀ mo ṣe gbẹ̀ nídìí mo wá padà wá ti sọ gbèsè èrò mi náà yọ tí màá rántí lẹ́yìn kò ní kí n máa wà lórí jabajaba ẹlẹ́kọ̀ọ́jà fẹ́ wá sí ẹjẹ́ ká ní ìwà ìwà ọmọlúwàbí ìwà gẹ́gẹ́ lẹ́sìn wa ìwà gẹ́gẹ́ lẹ́sìn wa ẹlọ́kùn tó wọ́n ti rà ní Muhammad ìwà lọ́fẹ́ jáde mẹ́ àti wá láti ní táǹpẹ̀ ní wàmọ̀ lọ́wọ́ àbí ẹ̀rú máa ń báyàn àwọn tá a bí obìnrin ẹ̀rú máa ń bà wá kò sí àmọ́nàmọ́ àwọn obìnrin ti rí àmọ́nà ní fún wọn kò sí àmọ́nàmọ́ láńgbọ̀n ọ̀pọ̀ àwọn bọ́dà fẹ́ẹ́ sí àwọn obìnrin àwọn ọmọ sí wọ́rọ́wọ́ sí là ń sọ òkúta àwọn bọ́dà jọ là ń sọ ẹ̀rú wọn bàyàn ni àgbọ̀ ọ̀rọ̀ ti wà wọ́n ọ̀fẹ́ pa ni ọ̀fẹ́ pọ̀ sí wọn fẹ́ pa rẹ̀ ìwọ́n fẹ́ pa rẹ̀ ìwọ́n lọ́fọ́ fẹ́yàwó ni

ìtẹ́ fi ń ṣe kò ìwọ lọ́ra wọ́n yìí ọwọ́ pẹ̀lú kọ̀wọ́ àmúnà ni ọ́ ká wa ká níwà ìwà ìwà ìwà ìwà ìwà ká fi bára wa lò ká ara wa hẹ́n a máa rún ìyàwó àtàkùn bọ̀ wá tẹ́ wá bọ́ọ̀lù àtẹ́gbà ti ni lónìí ẹ̀ máa wá ọ̀pọ̀lọpọ̀ ni wà ẹjíká náà dá o ẹmọ́ tó lè bínú sínú ẹ̀láfẹ́ ọlọ́run ni o <laughs> mọ́ rí báyìí kálukú tó ra rẹ̀ ti wà láì láàrin àwọn yẹn ti bá débi pé lónìí máa ń wá bọ́dà àwọn aṣíta àwọn aṣíta lónìí ó ti fẹ́ sọ wáyé tójú kò sí wà kò sí wà ẹ ẹ tí ibi tí ọkọ lọ pé máa ìyàwó kó dídòdò kò sí ti gẹ́gẹ́ àtẹ́yìn <laughs> àwọn ìfò gàrí ẹ wọ́n kò túmọ̀ sí ni mọ́ ẹ̀yìn ká tó ra wá ṣe o ọlọ́run tó wá sí ibi tá a ti lọ jẹ̀mọ́ àfáà ní ká lọ mọ ànábì wa kámẹ́sì wa kèé tẹ̀sì nìkan lákọ̀ọ́ra ànábì ẹjá lọ mọ ìsúrí ànábì mo ti fún wa nígbà náà ẹ lọ kàtà ànábì lọ́wọ́ síra kan arọ̀ṣíkù màṣù arọ̀ṣíkù arọ̀ṣíkù àlùmàṣù ẹ lọ kà wọ́n ti fún bí ìjẹ́ so wọ́n ní wọ́n ní síra tó sọ̀tàn pa ànábì tó fẹ́ da jù nípò òní àwọn ìmọ̀ àwọn lájìnà ìrísà orí ayélujára máa rántí wọn àwọn àmì àwọn ẹlẹ́gbẹ́ kan fọ́tíjẹ kalẹ̀ wọ́n ní káyẹ̀ lọ kọ tànà Muhammad kan lọ kọ wọn àbí owó ńlá lọ́nà kalẹ̀ o tó lè sọ̀rọ̀ di mílíọ̀n ní àlọ́ lọ́nà kalẹ̀ fẹ́ẹ́ gbà àwọn ẹ̀yà fẹ́ẹ́ yàrá sọ́jà lẹ́lẹ́fà àwọn kẹ́kẹ́ yẹn lọ kọ ìtànà Muhammad wọn àbí owó kalẹ̀ owó gidi ìyẹn rẹ́ ti owó yẹn máa lè wọ́n kọ́ sínú owó wọ́n kọ́ bí síra yẹn ewu tẹ́ni yẹn bá gbà owó tó lè sọ̀rọ̀ lólówó yìí fẹ́ẹ́ tó bá rí ikọ́ ẹni tó wá kọ́ ẹni tó kọ àrùn ṣẹ́kù máa